ṣì wà lórí express yẹn náà a ṣì ń lọ fẹ́lẹ́lẹ́ àti ìfìkúrò atẹ́gùn tí gbé wa lọ a ṣì wà online àti gujiva wà alright ní báyìí abáláwo la wá fẹ́ kán lù mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn top celebrity mẹ́rin tó jẹ́ pé ìgbéyàwó wọn ti ń ba bọ̀ ọjọ́ ti pẹ́ ó ti pẹ́ ọjọ́ ti pẹ́ tó ti ń ba bọ̀ wọ́n dẹ̀ ṣì wà títí di èní adẹ̀gbóríyìn fún wọn pẹ̀lú oríṣiríṣi ẹ mọ̀ pé àwọn ibìkan á wà gbọ́n mi sí omi òtó èdè àìyedè á wáyé ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n di ìgbéyàwó wọn mú ṣinṣin wọ́n dẹ̀ dìímú títí di èyí eléyìí wọ́n sì ṣe lọ́kọláya wọn. táyẹ̀yìn àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí òun ni ọmọtọ́lá jọládé ẹ mo gbóríyìn fáwọn yẹn ó ti pẹ́ ọjọ́ ti pẹ́ táwọn yẹn ti ń babọ̀ mo rántí níbo ṣọ́ọ̀tì ẹ̀ ti lè ṣé mo ṣe tí bá ní pé kí n wò dáadáa bóyá ṣé mo ti dáyé ńgbà tí àwọn yẹn ti ń ṣe sinimá àgbéléwò ọjọ́ ọjọ́bọ̀ ti pẹ́ lẹ́yìn tó dẹ̀ dábàá pé ó dá àsìkò tó fún mi láti ṣègbéyàwó títí di ẹni eléyìí àgbọ̀ pé bóyá wọn tó mú pinya wá wá bóyá wọ́n kọ́ lọ fúngbà díẹ̀ ó wá padà wá rárá wọ́n sì wà títí di ẹ̀yìn eléni ìgbà tí wọ́n tún pé ọmọ àádọ́ta ọdún àtúrí hmm, ṣùgbọ́n lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ lárigbọ́ lórí afẹ́fẹ́ wípé ó ṣe àjọyọ̀ pé òun ti ń bá ìgbéyàwó òun bọ̀ ọjọ́ ti pẹ́ ó ṣe wedding anniversary ó jẹ́ kó mọ̀ pé ẹ̀yin tèmi o mo sì wà nínú ìgbéyàwó mi títí di ẹni eléni ọlọ́run dẹ̀ ń ṣe àmì sí wọ́n dẹ̀ bímọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà ọdún wò lójú wọ́n rérè bò ń bẹ̀ nínú ìgbéyàwó tiwọn. Ọmọ́tọ́lá Jọládé ni mo kọ́kọ́ sọ̀rọ̀ lórí tani ẹni kejì tí mo fẹ́ mẹ́nu bà òun ni Mercy Johnson bẹ́ẹ̀ ni Mercy Johnson òun náà ti ń bá tiẹ̀ bọ̀ ọjọ́ ti pẹ́ ṣé tiẹ̀ wá rí ohun tó wá yà àwọn èèyàn lẹ́nu ni pé lẹ́yìn ìgbà tí Mercy Johnson bí gbogbo ọmọ inú ẹ̀ tán tó bí gbogbo ọmọ inú ẹ̀ tán ara sì rí rẹ́gí ó sì dùn wò lójú Hmm, nǹkan tá a máa ń sọ fún ẹ̀yin mọ́mí wa kó ṣe pé tí bá ti bímọ tán agbègbè àdẹ̀wà gbélé rẹ̀gẹ̀dẹ̀ àjálẹ̀ rárá aṣọ páàkì á àwọn kan ní wọ́n ń lògùn ó ṣe rárá ó ṣiṣẹ́ lórí ara ẹ̀ ni kí àwọn dáàdì wa rí wa kó hmm, ìyàwó mi rèé ó dùn wò ọ̀wọ́ òsínú ìyàwó mi rèé ó dùn wò kó ṣe pé mọ́mí ẹ máa lọ màá bá yín bẹ̀ rárá ẹ jẹ́ àjọ ọlọ́pàá tí yẹn pọ̀ ẹ̀yìn rọ́pò yẹ kó rí bẹ́ẹ̀ ibi tí ó tún lè dé ìgbà tí ó ṣe àfihàn pé à wedding anniversary mi ti ọdún yìí o mo tún ṣe àfihàn o Tóyìn Abraham gan ó ní pé ah òun wà dúró irú ìgbéyàwó báyìí pé òun ò mọ bó ṣe tó ṣùgbọ́n kọ́lọ̀ náà ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó fi irú ẹ̀ tọrọ ìyẹn láti ẹnu Tóyìn Abraham ìyẹn Mercy Johnson mo ní àǹfààní láti mẹ́nubà ta ni ẹnì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹnì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni Tuface àti Annie Idibia lẹ́nu ìjọ́ mẹ́ta èdè àìyedè dè wà láàrin wọn èdè àìyedè wà láàrin wọn ṣùgbọ́n pẹ̀lú bó ṣe fi sọ́ọ̀tún tó fi sósì tí gbogbo ẹ gbá síbi tó gbá síbi wọ́n ṣe padà yanjú ẹ̀ náà ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni ó ní pé òun rodò wọ́n ní pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni ó ní pé òun roko bó rodò bó roko ó sì máa padà bọ̀ wá bá ọ̀rọ̀ ẹ̀ ńlẹ̀ náà ni ìgbéyàwó la pé alive endorsement ni sign gbàm ó níbi tó ń lọ wàá jókòó ti ẹrù ẹni gbé wọ́n dẹ̀ mú gbogbo ẹ̀ létòlétò wọ́n yanjú ẹ̀ láàrin àwọn méjèèjì pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ pé a ní ìdíbíà ẹ mọ̀ pé wọ́n mà ti ń bàbọ̀ ọjọ́ ti pẹ́ kò ń ṣe pé ìgbà tí ayéṣẹ́ ìgbọ́ two face lọ́sẹ̀ mọ̀ pé òun fẹ́ a ní ìdíbíà ó ti ń fẹ́ ti pẹ́ nítorí pé ìpínyà dé bàbá ṣe ìgbà ọ̀nàgbára náà gbòòrò lọ ó ṣe oríṣiríṣi kó tó di pé wá padà wá pé mm, ẹni tọkàn mi yàn lélẹ̀ títí di ẹni eléyìí wọ́n sì wà gẹ́gẹ́ bí lọ́kọ láya táwọn ní kẹrin tí mo fẹ́ mẹ́nu bà láìpẹ́ láìpẹ́ èdè àìyedè tí wọ́n ó ṣe bí ẹni fẹ́ mú jà ó fẹ́ mú ọ̀rọ̀ bí ìpínyà wá pẹ̀lú gbogbo ohun tí a rí tárí gbogbo ìgbò ìṣẹ̀lẹ̀ lọ́tún lọ́sì àtẹ̀túrí lórí ẹ̀rọ ayélujára kò ń rìn gbà kí ló ń ṣẹlẹ̀ láàrin tani àti tani ẹ̀wọ̀n wọn pẹ́ tí mo pé tálá fẹ́ sọ tálá fẹ́ mẹ́nu bà ó ní afeez ọwọ́ afeez ọwọ́ àti midi martins mm, that's sex like tí bá rí midi martins yàrá mi máa ń ó ní bóyá máa ń ṣe ó máa ń ó ní wọ́n máa ń sún gírì láì ó rẹwà lójú ó dùn wò èdè ayédè wáyé láàrin wọn lẹ́nujọ́ mẹ́ta yìí tí àwọn èèyàn wò pa ah, kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ̀fẹ́ra mọ́ ni mo ń pa àwọn ọ̀nkú kankan tó ti ń gbàdúrà pé ọjọ́ ti pẹ́ pé ah, kíbi ilé ìkọ́ ṣe mistake kúrò ń bẹ̀ kọ́ ràgà bò wọ́n kọ́ gbá wọn mú lọ́wọ́ kan ni ṣùgbọ́n ọlọ́run gbà fún wọn èrò ọ̀tá ọ̀ṣẹ́ lórí wọn pẹ̀lú gbogbo ẹ̀ ṣe fìsọ́sùn fìsọ́sì wọ́n tún di ìgbéyàwó wọn mú ṣinṣin pé rárá ìwọ́sẹ̀ àjọpọ̀ àtàkùn ni má rí òòlù ẹni bí ẹ̀ kí ló ṣẹlẹ̀ jẹ́ àjọjókòó ká yọ síbí àtọ̀bẹ́tì ká máa sọ bẹ́ẹ̀ ni àwọn ìdílé mẹ́rin tí mo sọ̀rọ̀ lé lórí Ọmọ́tọ́lá Jọládé Mercy Johnson àti Tuface àti Annie Idibia èyí tí wọ́n fi kásẹ̀ ńlẹ̀ òun ni Afeez Ọwọ́ àti Mide Martins Mide Martins èyí tẹ́ bá dẹ̀ rin pé bẹ́ẹ̀ ṣe ń rí ó sì ń dọ́láwọ̀ ọ̀dún wò ó dùn wò lọ́mọbìnrin kò sígbàkúùgbà tí ẹ bá rí Mide Martins ẹ mọ̀ pé màmá ò tí kúrò ó sì wà ń bẹ́ẹ̀ ó sì wà all right àwọn ìdílé mẹ́rin tí mo ní àǹfààní láti yànnàná lé lórí fún ti ọ̀sẹ̀ yìí nìyẹn wọ́n á máa ní ẹ̀ńtẹ̀ṣẹ̀ darapọ̀ lórí ètò ẹ wo ọ̀rọ̀ ti lọ lọ́pọ̀ yanturu ìgbà tí mo mú pélé àkọ́kọ́ ohun tí mo sọ̀rọ̀ lé lórí mo sọ̀rọ̀ nípa àwọn top celebrities tó wà ní agbó òṣèré ṣùgbọ́n ẹni tó fi ṣe adé orí àbí aya kò ń ṣe ẹni tó wà nínú entertainment industry mo sọ̀rọ̀ lé yẹn lórí ìgbà tí mo dẹ̀ mẹ́nu bà ìpele kejì mo sọ̀rọ̀ nípa àwọn ìdílé méjì tí a mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ra wọn ṣùgbọ́n ìpínyà padà wáyé wọn ò dẹ̀ fẹ́ra wọn torí ìdí kan àbí ìdí kejì. èyí tí a kásẹ̀ ètò ńlẹ̀ òun náà ni àwọn top celebrities mẹ́rin tí ìgbéyàwó wọn látijọ́ tó ti ń bá bọ̀ pẹ̀lú ìjì ṣe ń fìlọ́tún tó ṣe ń fìlọ́sì wọ́n sì di ìgbéyàwó wọn mú ṣinṣin díẹ̀ ní ẹlẹ́ni wọ́n sì wà gẹ́gẹ́ bí lọ́kọ-láya gbogbo ohun tí a ní fún yín lórí ètò ọ̀sẹ̀ yìí òun nìyẹn a máa rí jù báyìí lọ lórí ti ètò ti ọ̀sẹ̀ yìí ẹ wo ọpẹ́ ni ó yẹ ká máa dún lọ́wọ́ iléeṣẹ́ Orísun torí tó ní pé ká mú àbá ti ètò ìfẹ́ ká máa gbé sáráyé ká máa fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká máa fi ká máa fi mú ọgbọ́n àti òye ká máa fi ránṣẹ́ síta káwọn èèyàn bá máa rí ẹyọkan àbí méjì kọ́ bẹ́ẹ̀ ni fún àǹfààní àwọn tó jẹ́ pé nítorí ó mo rí pé ó wọ́pọ̀ láàrin ti àwọn obìnrin àwọn obìnrin tó bá tiẹ̀ ti wà nílé ọkàn pé èè mo ti débi fọkànbalẹ̀ báyìí rárá wọn ò fẹ́ kóra jọ ohun tí baálé ilé rí lára ìgbà yẹn tó fi ni pé ẹ́ ibẹ̀ ni máa kú sí máa fi búrẹ́dì kó mi ọbẹ̀ jẹ ilé tán ìgbà tó wá dín pé délé ọkọ ẹni pé ah, rárá ṣèbí mo ti wà ń bẹ́jà eré kó sí pé ṣe lẹ́yìn ọmọ bíi mẹ́ta kò rí bẹ́ẹ̀ àwọn kíní báyìí báyìí pẹ́pẹ́pẹ́ ìlú máa ń ti àwọn dádì bá sí tàn pé ah jẹ́ mo ti jẹ́ṣu jẹ́ṣu jẹ́ṣu jẹ́ṣu jẹ́ṣu jẹ́ kí n lọ try ẹ̀wà wò ń ta kí n lọ wo bó ṣe rí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ kò bá adjust àwọn obìnrin díẹ̀ díẹ̀ kí dádì wọn ẹ̀kọ́ wọn pé hmm, ebi ò pa mí mọ́ ebi ìwọ gangan gangan ebi ẹ ló ń pa mí bẹ́ẹ̀ ni gbogbo ìtaní fún yín lórí ètò nìyẹn fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ rí ètò yẹn wò láti ìbẹ̀rẹ̀ ẹ ní àǹfààní láti lọ wò lórí wẹ́bsáìtì wa www.orisun.tv tó bá dẹ̀ fẹ́ tẹ̀lé wa lórí àwọn social media and wa bóyá lórí Facebook ni at Orisun TV lórí Instagram at Orisun TV àti lórí Twitter at Orisun TV tó bá dẹ̀ gbé èmi náà ni ọmọ yín lẹ fẹ́ bóyá ọmọ yín fẹ́ tẹ̀lé lórí facebook ẹ ní àǹfààní láti bá mi pàdé Ogunkoya Ayọ̀dèjì Samuel lórí instagram mr deji tó bá dé jẹ́ ìpolówó ọjà ni ẹ fẹ́ polówó ni ẹ fẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń sọ wọ́n mọ nǹkan tó yẹ kó máa gbọ́ kó máa rí nǹkan tó yẹ kó máa rí mi mọ anyone ẹ ṣàfẹ́ polówó ẹ fẹ́ káwọn èèyàn rí ẹ ní àǹfààní láti kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero seven zero three nine four three one three five three zero seven zero three nine four three one three five three one three five three bẹ́ẹ̀ ni o ẹ wo strictly business bẹ́ẹ̀ ni tó bá ti dúró ọ̀rọ̀ lórí ọjà abáyín polówó ẹ̀ abáyín gé síta àwọn èèyàn abáyín rí kọ́balẹ̀ wa máa bu ọjà yín wàràwàrà ẹ̀yin tèmi ilé òní lé wa ọ̀nà nínú wa káfíńrì àti ayọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀